أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته وقال فون الله èyí tí ó sọ ẹ̀mí wa di ọjọ́ ìní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tírà umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ó bẹ̀rẹ̀ látorí babul mashi alalhufain bab èyí tí ó sàlàyé lórí fífi ọwọ́ pa alhufi à asala bọ̀ ni khufi àwọn farajọ́ ní socks tá a kato ń wọ bàtà. عن المغيرة ابن شعبة رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأهويت لأنزع خفي فقال دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما حديث لكتي عن خذيفة بن يمن رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم فبال وتوضأ ومسح على خفيه حديث مجيجي على قوة أبوالة يودو مغيرة وما شعبة أني كنت مع النبي صلى الله عليه وسلم في سفر mo wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní ìrìn àjò fa ahwaitu li anzi'a khuffay nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó fẹ́ ṣe àlùwàlá ni mo bá bẹ̀rẹ̀ láti bọ́ khuffi èyí tí anabi sallallahu alayhi wa wọ̀ fa ni anabi sallallahu alayhi bá sọ fún mi pé da'huma fi wọ́n lẹ̀ fa inni adkhaltuhuma tahiratayn mo ti ẹsẹ̀ bọ́nú kúfì náà nígbà tí wọ́n wà tí ẹsẹ̀ méjèèjì mọ́ mímọ́ tí wọ́n gbà lérò ń bí ni mímọ́ àlùwàlá kèsè pé bóyá ìdọ̀tí famasaha alayhima ni anabi bá fi ọwọ́ pa kúfì náà èyí ni pé kò bọ́ kúfì yẹn sílẹ̀ kó fọ bàtà ẹ̀ a kó fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó fi ọwọ́ pa kúfì yẹn. حديث لك تتوبة على تيودو حذيفة بن يمن ọlọ́run ọba kó yọ́nú sí ó sọ pé kúntù máa nàbí sallallahu alayhi wa sallam mo wà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam fàbáàlà wa tawadda ànábì ó ṣe físárí ó sì ṣàlùwàlá wà masa ala khuffai ṣùgbọ́n kò fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó fọ pa rẹ̀ ni lálàkọ́kọ́ nínú àwọn masail tó wà nínú àdífi méjèèjì yìí ó ní pé kí ni khuffi khuffi ó ní na'lun min jild bàtà tí wọ́n máa ń ṣe pẹ̀lú awọ yughatti alqadamain èyí tó máa ń bo ẹsẹ̀ méjèèjì so bàtà yìí torí ìdẹ̀kùn tí ọlọ́run ọba tí ó fẹ́ fún àwọn àlùmọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní uridu bikumul yusr wala uridu bikumul usr mo fẹ́ ìdẹ̀kùn fún yín mi ò fẹ́ ìnira fún yín so ìdínú ọlọ́run ṣe ìdẹ̀kùn fún ẹni tó bá wà ní ìrìn àjò àbẹ́ni tiẹ̀ wá ń lé ni tí ó bá wọrú bàtà yìí àbí socks tí ó bá ṣàlùwàlá torí ìdẹ̀kùn láti máa bọ́ máa wọ̀ ọ́ so yóò kàn fi ọwọ́ pa orí húfì yẹn àbí socks ẹ̀ ó ti àlùwàlá rẹ̀ ti ṣe kò sí aburú nù ẹ̀ so nídàkejì kí ni ìdájọ́ fífi ọwọ́ pa húfì yìí àwọn àfa olùmọ̀ wọ́n ní ìdájọ́ rẹ̀ wà nù tírà ọlọ́run àti sunna anabi sallallahu alayhi wa sallam àmọ́ tó ń bẹ nínú tírà ọlọ́run ní ááyà tí ó wá lórí àlùwàlá níbi tí ọlọ́run ti sọ pé yá ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí ẹ bá fẹ́ kírun ẹ fọ ojú yín àti ọwọ́ yín àti ẹ fomi pa ẹ fi omi pa orí yín kí ẹ fọ yín so tí a bá wo ẹsẹ̀ tí wọ́n dákọ nínú àyà yìí wọ́n ní wà arjulakum wà arjulakum yẹn èyí ni pé ó ń tẹ̀lé wujuhakum wà aydiyakum wà arjulakum ó tẹ̀lé ojú àti ọwọ́ àti ẹsẹ̀ lẹ́yìn tó fi hàn pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn fífọ̀ ni ìdájọ́ wọn ibi tó ti yàtọ̀ ni pé wamsahu bi ru'usikum ẹ fi ọwọ́ pa orí yín orí àìfọ orí àwọn fọwọ́ pa ni ṣùgbọ́n kìrá àkànwà léè tí ó pójú ọwọ́ tó sì fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam léè tí wọ́n ń kà pẹ̀lú kasra wa arjulikum wamsahu bi ru'usikum wa arjulikum ila al-ka'bayn ẹ fi ọwọ́ pa orí yín kí ẹ fi ọwọ́ pa ẹsẹ̀ yín so àwọn afáàní ohun tí wọ́n gbà lérò pẹ̀lú kíra ẹlẹ́ẹ̀kejì ó ní fífi ọwọ́ pa orí khuffi yàtọ̀ sí. Si, àwọn ráfídọ̀ àwọn ṣíà àwọn ohun táwọn máa ń ṣe ní pé gbogbo àlùwákú lápátá èèyàn wọ kúfì kọ̀wọ́ kúfì o wọn kì í fọ ẹsẹ̀ àwọn máa ń fọwọ́ pa ni ṣùgbọ́n àwọn àfáà súnà tí wọ́n bá bọ tí wọ́n tí wọ́n bá bọ kúfì wọ́n á fọ ẹsẹ̀ wọn tí wọ́n bá wọ kúfì wọ́n ó fi ọwọ́ pa orí kúfì wọn. ṣùgbọ́n súnà èyí lọ́pọ̀ rẹ̀rẹ̀ súnà níbi sallallahu alaihi wasallam lórí masru ala khuffi ọ̀pọ̀ kódà kò sí ká ibn abdulbar ó ní rawa ani nabi sallallahu alaihi wasallam sallam almasx ala alkhuffaini nahwa arba'ina min as-sahaba wa وتواتر ẹni pé wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn sàábí ànábi sallallahu alayhi wa sallam léè tó ń sọ̀rọ̀ lórí fífi ọwọ́ pa kófì àwọn sàábí tí wọ́n gbà wá wọ́n fẹ́ẹ̀ tó ogójì àwọn afáàmì ní ó tiẹ̀ jù báyẹn lọ masala ẹlẹ́ẹ̀kejì ó ní pé àtẹ̀ntó ń gbélé àti ẹni tí ó wà nírìn àjò gbogbo wọn náà ni wọ́n ní ẹ̀tọ́ láti fi ọwọ́ pa kófì kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí èèyàn bá wà nírìn àjò nìkan ẹni ó bá wà nílé abẹ́ni tó ń wà nírìn àjò nínú òtútù ni àbí nínú ooru gbogbo ìgbà tí ó bá wu èèyàn tí bá wọ kófì èèyàn fi ọwọ́ pa orí kófì yẹn kò nídìí àti bọ́ọ̀lẹ̀ láti fọ ẹsẹ̀ rẹ̀ torí pé agba ìgbà ọ̀rọ̀ láti hammam ó ní bala jariru thumma tawadda wa masa ala khufay àfa àgbà nínú àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam tí a ń pè ní jarir ó fọ ó ṣe àlùwàlá kò bọ́ kúfì rẹ̀ lẹ́ wá fi ọwọ́ pa àwọn tó jẹ́ ọmọ kéwù rẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ wọ́n á sọ pé faqila tafalu hadha kí ló dé tó fi ṣe báyìí òye ṣe tó ní bọ́ bàtà tó wọ̀ kí o fọ ẹsẹ̀ ó ní naam bẹ́ẹ̀ ni ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ mi náà ṣe rí inú tí a nabi sallallahu alayhi wa sallam baala thumma tawadda ó tọ̀ ó sì ṣe àlùwàlá míì ó wá fi ọwọ́ pa orí khuffi rẹ̀. hadithu jeriri ọ̀pọ̀lọpọ̀ àwọn afa ó wù wọn torí pé jeriri ìgbà ẹ̀sìn rẹ̀ ó gba ẹ̀sìn rẹ̀ ní kẹ́yìnkẹ́yìn ni kó tó di síwájú kú ànábì muhammad sallallahu alayhi wa sallam èyí ni pé síwájú kí áyà ya ayyuhal ladhina amanu idha qumtum ila salati faghsilu kó tó di pé áyà yẹn sọ̀kalẹ̀ torí pé àwọn Rāfidah wọn sọ pé áyà àlùwàlá yẹn ó ti pa ìdájọ́ khufi rẹ̀ so ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa hadith Jariri òun ni wọ́n máa fi ń ṣe ẹ̀rí torí pé òun gba ẹ̀sìn lẹ́yìn lẹ́yìn ni ó sì gbọ́ kí anabi sallallahu alayhi sallam ó fi ọwọ́ pa orí khuffi rẹ̀. bákan náà a sọ pé socks òun náà wà níbi ó wà pẹ̀lú ìdájọ́ khuffi ni níbi tí èèyàn fi ọwọ́ pa tí èèyàn bá jáde ńlé láti lọ sí ẹnu iṣẹ́ kó tó di pé yóò wọ sọ́ọ̀sì ẹ̀ májẹ̀mú ni ó láti kọ́kọ́ ṣe àlùwàlá náà yóò ṣe àlùwàlá tí ó sì fọ ẹsẹ̀ rẹ̀ yóò wá wọ sọ́ọ̀sì náà èyí ni pé ó wọ sọ́ọ̀sì yẹn nígbà tó wà ní ìmara so anytime tí ó bá fẹ́ ṣe àlùwàlá míì láti kírun kò ní ìdí àti bọ́ sọ́ọ̀sì yẹn lẹ̀ mọ́ yọ kàn fọwọ́ pa orí sọ́ọ̀sì yẹn ni ṣùgbọ́n májẹ̀mú ni pé ó láti kọ́kọ́ wọ̀ ọ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọ̀ yẹn ó láti jẹ́ pé ó wà ní ìmọ́ra tó pé ẹni kó ṣe àlùwàlá tó pé kó tó di pé yọ wọ̀ so socks àti hófì òun náà wà ní ìdájọ́ hófì ni now. gbogbo ẹ̀ lásàlàyé rẹ̀ insha allah ta'ala. Eh. náà tó bá ṣe àwọn aláyẹ tó bá jẹ́ pé àwọn aláyẹ wá já gbogbo ẹ̀ náà lásàlàyé àlàyé wà lórí ẹ̀ dáadáa ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n gba ẹ̀gbà ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ àwọn Thawban wọ́n ní ba'atha rasulullah sallallahu alayhi wa sallam sariyatan anabi rán àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ lọ sí ìlú kan láti ja ogun ẹ̀sìn fa asabahum bard wọ́n á dé ìlú náà òtútù tó le koko ó wá wọn lù yẹn falamma qadimu ala rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe àlàyé fún un. أمرهم أن يمسحوا على أصائب والتساخين النبي صلى الله عليه وسلم ó pa wọ́n láṣẹ pé kí wọ́n máa fi ọwọ́ pa hófì wọn àti ẹni tó bá wọ sọ́ọ̀sì nínú wọn kí wọ́n fọwọ́ pa wọn ṣẹ̀ṣẹ̀ nídìí àti bọ́ọ̀lẹ̀ láti láti ṣe láti fọ ẹsẹ̀ wọn. so Ibn Umar ó ní almasu ala jawrabayn kàlmẹ́sì alẹ́lẹ́kọ́fì ó ní fífi ọwọ́ pa socks bákan náà ni ẹni tí ó fọwọ́ pa kọ́fì kò sí yàtọ̀ nù wọn ìdí ni pé kọ́fì yẹn awọ náà fi sòun ṣùgbọ́n socks wọ́n ń ṣe láti bi wool àti àwọn nǹkan míì tí wọ́n máa fi ń ṣe socks but ohun tí Islam ò gbà ní pé kéèyàn wọ socks tó bá ṣe pẹ̀lú silk torí pé àgbà fún ọkùnrin láti lo silk so ẹni ó bá lò yẹn ó pa dandan kó bọ́ọ̀lẹ̀ kó fọ ẹsẹ̀ rẹ̀ kò sì kò sì ní àǹfààní láti wọ̀ fi kírun àbí láti ẹ̀ lò pẹ́ẹ́pẹ́ ma torí pé anabi sàlám ó sì wà ní ọwọ́ rẹ̀ now àwọn ìbéèrè tẹ́ ń béèrè yóò wá jáde lábẹ́ àwọn májẹ̀mú tó wà lórí fífi ọwọ́ pa hófì àbí socks. kò tọ́ kí a fọwọ́ pa kófì àbí socks tí a bá wọ̀ láì jẹ́ pé a wà ní ìmára tó pé èyí ni pé kó tó di pé a wọ̀ socks yẹn àbí a wọ̀ kófì gẹ́gẹ́ bí mo ti sọ sẹ́yìn aláti kọ́kọ́ ṣe àlùwàlá tó pé tá a sì fọ ẹsẹ̀ wa ìgbà náà ni àwọn asọ́sẹ̀ wa wọ socks àbí a wọ̀ kófì èyí ńlá ní àǹfààní àti fi ọwọ́ pa nígbà míì tí a bá fẹ́ ṣe àlùwàlá ewé tó fi eléyìí hàn ó ní ọ̀rọ̀ anabisa asalam tó sọ nínú àdìsí pé dá huma nígbà tí sàábé rẹ̀ bẹ̀rẹ̀ láti yọ kófì rẹ̀ ó ní fi wọ́n lẹ̀ fa inni adhaltuhuma tahirataini torí pé mo fi ẹsẹ̀ bọnú kófì náà nígbà mo wà ní ìmara famasaha alayhima ló wá fi ọwọ́ pa kófì náà so eléyìí fi hàn pé ẹ̀ láti kọ́kọ́ wà ní ìmara tó pé nígbà tó bá wọ socks yẹn èyí ni ó láǹfààní àfi fọwọ́ pa kófì yẹn nígbà míì tí ó bá ṣe àlùwàlá ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì antakuna mimma yajuzu lubsu kó jẹ́ nínú tí ó tọ́ láti wọ̀ èyí ni pé awọ tí wọ́n ti ṣe ah, kíní rẹ̀ kí ni Yorùbá ń pè tí wọ́n ti jéèmì wa ni Haúsá ń pè tí wọ́n bẹ́tà mi ò mọ tí Yorùbá ń pè now tí tí a bá pa ẹran iléyá ṣe bí wọ́n máa ń kàn máa tó fi tó ọ̀sà tó fi kíni tó ni wọ́n ń pè ní jéèmì wa tí wọ́n ti gbogbo àwọn tó jẹ́ nǹkan ẹ̀gbin ara rẹ̀ ló ti ó ti kú tó tí wọ́n bá ṣe húfì pẹ̀lú irú awọ báyẹn so wọ́n ní àǹfààní láti fọwọ́ pa téèyàn ó sì wọ́ kírun so ìdí nù nígbà tó yẹ pé a ó wọ kínní náà kírun ni so ó láti jẹ́ pé awọ tó wọ́n fi ṣe húfì yẹn ohun tí ó lẹ́tọ̀ọ́ fún wa láti wọ̀ ni àbí socks yẹn èyí tó lẹ́tọ̀ọ́ fún wa láti wọ̀ ni èyí tí wọ́n ṣe níbi wool tí èyí ṣe pẹ̀lú silk ni wọ́n fi ṣe. now ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni pé kó jẹ́ pé ìdí tí a tẹ́ fi ṣe àlùwàlá mi ò ní pé ẹ̀gbin kékeré bí ìgbà pé a àbí agbọ̀nsẹ̀ àbí asùn èyí ló mú ká pé àlùwàlá tá a ṣe síwájú ká tó wọ yẹn tó mú àlùwàlá náà já ni pé bóyá nítorí so a need àti bọ́ kó fi ilẹ̀ nígbà tá a bá fẹ́ ṣe àlùwàlá mi mo pé ìbéèrè yìí ti jáde rárá so kò ní ìdí àti bọ́ kó fi yẹn sílẹ̀ àbí sọ́ọ̀sì ẹlẹ̀ torí pé ó lọ tọ̀ gbàtọ́ wá fẹ́ ṣe àlùwàlá ó fọ ojú ó fọsẹ̀ ó fọ ó parí tó àmì ó pa orí nígbà tí ó wá fọ ẹsẹ̀ rẹ̀ ó kàn fọwọ́ pa orí sọ́ọ̀sì ẹ̀ ni èèyàn nídìí àti bọ́ ọ́ mo rò pé wa so torí pé yẹ bá tọ̀ àbí èèyàn gbọ̀nsẹ̀ so èèyàn nídìí àti bọ́ ṣùgbọ́n ohun tí ó mú kéèyàn bọ́ kó fìyẹn lẹ̀ onítọ́ pé ẹ̀gbin ní ni gẹ́gẹ́ bí jíjáde màníyì so eléyẹn ń sin àbí jẹ́nàbà èyí oníṣẹ́ ọ̀pá dandan kéèyàn bọ́ kó fi lẹ̀ pàpà jùlọ yọ kọ́kọ́ wẹ̀ náà so kò ní í wẹ̀ pẹ̀lú kó fi lẹ́sẹ̀ náà tọ báwo ni a ó ṣe fi ọwọ́ pa hófì níbi tó hàn níbi hadith èyí tí a kà fa masaha alayhima annahu masaha alayhima jami'a bí ìgbà yọ pé ànábì fọwọ́ pa méjèèjì lẹ́ẹ̀kan náà ẹni pé ńgbà tí ó fomi sọ́wọ́ ó fọwọ́ pa orí ẹsẹ̀ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan náà so àwọn apá kan ni? kò burú pẹ́ pé a fi ọwọ́ pa wọ́n lẹ́ẹ̀kan náà tó ó fi ọwọ́ ọ̀tún ó fi pa ẹsẹ̀ ọ̀tún fọwọ́ òsì ó fi pa ẹsẹ̀ òtì ṣùgbọ́n èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ ni pé nígbà tó yẹ pé fífọwọ́ pa yẹn a ṣe mọ́dẹ̀dí pé ká fọsẹ̀ ni so aláti ṣe bá a ṣe fọ ẹsẹ̀ a lè fọ ẹsẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan náà tó yẹ pé a máa fọ ni a kọ́kọ́ fọ apá ọ̀tún ká tó fọ apá òsì àwọn àfáàní sọ ìdájọ́ albadilu ó ní ìdájọ́ almubaddal èyí ni pé ohun tá a fílẹ̀ tá a sì mí so ìdájọ́ alákọ̀ọ́kọ́ náà ló wà lórí ẹlẹ́ẹ̀kejì fífọ̀ ló yẹ ká fọ̀ ni so ìdájọ́ fífọ̀ yẹn náà ń bẹ lórí ẹlẹ́ẹ̀kejì Eh, fífọwọ́ ẹni pé a kọ́kọ́ fọwọ́ òsì ká tó fọwọ́ ọ̀tún eh, ìbéèrè tó bá wá ń bí ni pé ṣé tí a bá fọwọ́ sọ aláti fi omi míì sọwọ́ ká tún fi pa òsì so gbogbo ẹ̀ náà àwọn afáàní kò sí tó burú nù ẹ̀ omi tí a fi sí ọwọ́ ní alákọ̀ọ́kọ́ náà a lè fi pa òsì ọ̀tún àti òsì náà lẹ́ẹ̀kan náà kò sí aburú nù ẹ̀ tó gbogbo yẹn kò ní nǹkan kan tó yẹ pé a máa ní ara wa lára láti máa wá ìdìbò ni láti ṣe gbogbo bá a bá ti ṣe gbogbo ẹ̀ ní ọlọ́run gbà ṣùgbọ́n ibo láfọwọ́ torí pé ẹsẹ̀ tá à ń fọ̀ gbogbo ẹsẹ̀ là ń fọ̀ and then gbàgbé pé kófì yẹn wọ́n fi ń rìn ni wọ́n fi bí bàtà náà ń wọ̀ tí wọ́n fi tó máa fi rìn nínú inú ìgbẹ́ níbo ló yẹ ká pa ìsàlẹ̀ náà ìdínú tí Sayyidina Ali radiyallahu anhu tó fi sọ wípé law kana ad-dinu asfalu al-khuf min a'lahu ìbáyé pé ẹ̀sìn pẹ̀lú ọgbọ́n náà fi ṣe ni ìbáyẹ pé ìsàlẹ̀ húfì lọ́tọ́ láti fọwọ́ pa ju òkè rẹ̀ lọ ṣùgbọ́n gbà tí ẹ̀sìn kì í sọgbọ́n àìfi ọgbọ́n ṣe ẹ̀sìn ó ní wa qad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yamsahu ala zahiri kuffayhi mo rí ànábì sàlám tí ó ń fọwọ́ pa orí húfì rẹ̀ so èyí ni pé orí ẹsẹ̀ báyìí ni ọkọ̀ ọ̀pá ó ti tán ó ti tán la yukallifu Allahu nafsan illa wusa so ohun tí Sayyidina Ali sọ ń bí ẹ̀kọ́ ńlá ni fún wa ìbájẹ́ pé ọgbọ́n náà fi ń ṣẹ̀sìn ni níbi fífọwọ́ pa hófì ìsàlẹ̀ rẹ̀ lọ́tọ́ ká pa ju òkè rẹ̀ lọ ṣùgbọ́n ẹni tí ọlọ́run ọba tó rán sí wa òun là á wò kọ́sẹ̀ so náà ló sì mọ ẹ̀sìn jù wá lọ ṣùgbọ́n ó ní mo rí anabisa salam tó ń fi ọwọ́ pa orí ẹsẹ̀ rẹ̀ eléyìí fi hàn pé a lè fi ọgbọ́n ṣe ẹ̀sìn ẹ̀sìn yìí ṣe pẹ̀lú ráàyè nasu alukur'an àbí sunna anabi sallallahu alayhi wa sallam láti máa fọgbọ́n ṣẹ̀sìn lónìí oríṣiríṣi àkóbá ló kóbá wa oríṣiríṣi àkóbá tó pọ̀ ló kóbá wa láwọn tó ń fi ọgbọ́n orí tó ń fi ń ṣe ẹ̀sìn èyí ló mú àdáda oríṣiríṣi bọnú ẹ̀sìn so ẹ̀kọ́ ńlá gbáà ní Sayyidina Ali ló kọ́ wa níbi hadithi yìí báyìí so orí ẹsẹ̀ ni a ó fi ọwọ́ pa now mas'ala tó míì tó tún ṣe pàtàkì ni pé anabi fi àsìkò sí sallallahu alayhi wa sallam ó fi àsìkò tí a lè fi ọwọ́ pa kúfì yẹn for example ńgbà mo jáde ńlé láàárọ̀ màá jáde ní aago mẹ́sàn-án mo á ṣe àlùwàlá mi tó pé pérépéré mo á wọ kúfì ànábì ni ẹni tó bá ń gbélé ọjọ́ kan àti òru kan ni ẹni pé twenty four hours ẹni tí ó bá wà lórí ìrìn àjò ìjọ mẹ́ta ni so ngbà mo ń gbélé tí mo fi ọwọ́ tí mo bọ kúfì mi ní aago mẹ́sàn-án ṣùgbọ́n mi ò dìde láti ṣàlùwàlá àfi níbi aago kan so nígbà mo ṣàlùwàlá tí mo fọwọ́ pa kúfì yẹn ìgbà yẹn gangan ni àsìkò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so ìgbà yìí gangan ní àsìkò mi lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ so yọ wá parí sí aago kan ọjọ́ kejì so now aago kan ọjọ́ kejì tí ó bá yẹ lè pé mo lálùwàlá o mi ò lálùwàlá o tí n bá máa ṣe àlùwàlá láti ṣe láti kírun dúró yẹn mo láti bọ́ kó fì mí lẹ̀ kí n fọ ẹsẹ̀ mi kí n tó tún wọ̀ torí pé àsìkò tí anabi sàlá sàlám tó bù fún fífọwọ́pa àwọn tó bá ń gbélé ó ti pé ṣùgbọ́n tó bá wà lórí ìrìnrìn àjò nígbà tó bá wọ kúfì rẹ̀ tí kì í bá ti ṣe pé jẹ́nẹ́bà ló bá ba títí ijọ́ mẹ́ta ó lè mọ́ bọ́ kúfì rẹ̀ lẹ̀ gbogbo ìgbà tó bá sàlùwàlá yóò kàn fa fọwọ́ pa orí kúfì rẹ̀ nìyẹn. so torí ẹgbàá ọ̀rọ̀ tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Shuraih ibn hani ó ní àtẹ́yìtò aisha as'aluha anil masi alalhufein olóhùn wá sọ́dọ̀ aisha ìyàwó anabi sallallahu alaihi wa sallam òun wá láti bí léèrè báwo ni anabi sallallahu alaihi wa sallam ṣe ń fi ọwọ́ pa hufi lọ́ba ní aleika bí ibn ali ibn abi talib wípé ọba send òun lọ sọ́dọ̀ sayidina ali so eléyìí gan ọgbọ́n ńlá ni fún wa kìí ṣe nǹkan àbùkù ni kí wọ́n bíyàn léèrè tí ó mọ̀ gbogbo ìbéèrè ló ní ìdáhùn ìdáhùn tó pé jù tí wọ́n bá bíyàn léèrè ní téèyàn ọmọ kéèyàn ní òun ọmọ wọ́n ní àwọn láyé Imam Malik àwọn èèyàn máa ń wá láti oríṣiríṣi ìlú láti wá bi Imam Malik lórí. ìbéèrè lórí ẹ̀sìn nígbà táwọn kan wá láti Iraq wọ́n bi léèrè ìbéèrè wọ́n tó ninety questions ìdáhùn ni Imam Malik ló wọn lóhùn gbogbo yòókù yóò sọ wọn pé wọn mọ̀ ìwọ́n ń yà wọn lẹ́nu pé ah, ṣé afa àti àgbókọ rẹ̀ tí gbogbo okọ rẹ̀ tàn káàkiri eh, gbogbo bíi ti Islam dé yìí lọ́wọ́ tẹ́ bá ti jáde lọ́dọ̀ mi nísìn ẹ máa wí káàkiri pé àṣẹ Imam Malik kò mọ kankan ẹ lọ́ máa sọ káàkiri kẹ́ ẹ máa sọ pé àṣẹ Imam Malik kò mọ kankan kí n dá yín lóhùn ohun tí mi ò mọ̀ ohun gangan ni nǹkan àbùkù ṣùgbọ́n kí n sọ pé mi ò mọ̀ nǹkan àpọ́nlé ni so ńgbà tá Aisha ò mọ ìdájọ́ kúfì ó sẹ́ǹdẹ̀ tí ń béèrè lọ sí ọ̀dọ̀ Sayyidina Ali sọ nígbà tó dọ́dọ̀ Sayyidina Ali ìdí ẹ̀rí Aisha ó ní pé fa innahu kana yusafiru ma'a Rasulillahi sallallahu alayhi wa sallam torí pé gbogbo ògbà òun máa ń ìrìn àjò pẹ̀lú anabi sórí kúfì ìdájọ́ ẹni tí ó wà nílé ó yàtọ̀ sí èyí tó wà ní ìrìn àjò ṣùgbọ́n gbàtọ́ ẹ pé òun máa wà pẹ̀lú ànábì sàlám ní ìrìn àjò yóò mọ kí ni ìdájọ́ kófì nígbà tó dọ́dọ̀ Sayyidina Ali ni Sayyidina Ali bá sọ pé ja'ala rasulullah sallallahu alayhi wa sallam thalathata ayyami wa layalihinna lil musafiri wa yawman wa layla lil muqim anabi sallam ó fi ijọ́ mẹ́ta àti òru mẹ́ta sílẹ̀ fáwọn tó bá wà nínú àjò wọ́n máa fi ọwọ́ pa orí kófì wọn ìjọ kan péré àti òru kan ló fi ilẹ̀ fáwọn tí wọ́n bá ṣe tí wọ́n bá wà ní ilé so eléyìí fi hàn pé wọ́n fi àsìkò sí ìgbà òní a ò lè máa fi ọwọ́ pa kófì tó tá a bá wà ní ìrìn àjò tó yẹ pé ìgbà míì pàápàá jùlọ kì í sómi tó bẹ́ẹ̀ gan so èèyàn lè rómi tó yẹ pé tó bá lóun máa fọsẹ̀ níbi owó omi tó ń tọ́ kò ní rí omi tí ó fi ṣe complete àlùwàlá kò ní ìdí àti dára ẹ̀ láàmú kò ní ìdí àti bọ́kú fi rẹ̀ lẹ̀ nígbà tó gbẹ́ngbà tó wọ̀ ọwọ́ pẹ̀lú àlùwàlá tó pé ni yóò kàn fi ọwọ́ pa orí kú fi rẹ̀. Ah, àwọn mas'ala mi tí ó rọpa máa ń kófì òun ni al-amama. al Rawani, rawani tó máa ń wé so eléyìí náà ìdájọ́ rẹ̀ ìdájọ́ fúfì ni gbogbo ẹ̀ náà torí ìdẹ̀kùn ni so ẹni ó bá wé ráwàní ṣùgbọ́n gbà tó wé ráwàní yẹn ó ṣe àlùwàlá tó pé ó sì fọwọ́ pa orí rẹ̀ so ìgbà míì tí ó wa wá ṣe àlùwàlá yálà ọ̀tọ̀ àbóyàgbẹ́ ni kò sí problem náà tí ó bá sọ àlùwàlá kò ní ìdí àti tú Rawani rẹ̀ yọ kàn fọwọ́ pa orí ráwàní yẹn ni so òun náà ní ìdájọ́ hófì bákan náà àwọn Arab àtàwọn míì gẹ́gẹ́ bí àwọn òyìnbó ó ní nǹkan kan tó máa fi ń pa orí wọn tí gbogbo wọn fi tí ó fi mọ́ sórí kan náà gẹ́gẹ́ bí oyin àbí nǹkan míì tọ́jọ́ wọ́n á fi pátọ́ pé gbogbo irun yẹn yọ gọ́ọ̀mù ara wọn so irú yẹn náà tí wọ́n bá fẹ́ ṣàlùwàlá wọn ò ní ìdí àti fi ọwọ́ pa gbogbo orí wọn wọ́n kàn ra fi ọwọ́ pa fi ọwọ́ ra bẹ̀ ni bákan náà ni àwọn obìnrin tí wọ́n máa ń fi hanan lẹ́lẹ̀ wọ́n máa fi ń pa yálà orí wọn àbí nǹkan àbí oríkèé míì ní oríkèé àlùwàlá àwọn náà ìdájọ́ wọn ìdájọ́ kan náà ni tó wọn ò ní ìdí àti bọ́ kínní yẹn lẹ̀ torí pé táwọn bọ́ lẹ̀ gbogbo tí wọ́n fẹ́ fi ṣe ọ̀ṣọ́ yẹn yọ bàjẹ́ ọlọ́run sì ṣe ní haramu fún wọn tó wọ́n kàn ra fi ọwọ́ pa orí ibẹ̀ yẹn náà bákan náà ẹni tí ó ní accident for example ọwọ́ rẹ̀ kán wọ́n wé bandage ma kò ní ìdí àti tú bandage ńgbà tí wọ́n sàlùwàlá dọ́ba dé orí olúwàlá ọkàrà fi ọwọ́ pa orí ibẹ̀ yẹn ni láti sọ̀rọ̀ yálà ẹsẹ̀ ni àbí ọwọ́ ni àbóríkè ni níbi tí a máa ń fọ̀ ní àlùwàlá kò ní ìdí àti tú bandage tí wọ́n fi dé ọwọ́ rẹ̀ àbí tí wọ́n fi dé ẹsẹ̀ rẹ̀ yọkànrọ̀ fọwọ́ pa ọwọ́ ọbẹ̀ ni ṣùgbọ́n èyí tó bá wà ń ta tí bandage ò dé èyí ni ó wàá fi omi fọ̀ lómi òtórí pa ọlọ́run ní fattaqullaha mastata'tum ẹ bẹ̀rù ọlọ́run ní ìwọ̀nba tí tẹ lágbára mọ́. eléyìí ni àwọn tí ó rọgbọ mọ́ ìdájọ́ sí àsìkò sí. نعم طب àwọn bábí fìlmẹ́dì wàgáyìí eléyìí ó ṣe ìdájọ́ kí ni ìdájọ́ ẹni tí mẹ́dì tí ọba tó bá jáde lára rẹ̀ torí pé ọ̀pọ̀ ọgbà àwọn tó bá wà lọ́dọ̀ tó bá wà lọ́dọ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ bàlágà mẹ́dì ó máa ń jáde síra fún lára wọn púpọ̀ jù bákan náà ango <laughs> ẹ tó ṣẹ̀ṣẹ̀ léyàwó tó náà jẹ́ ọ̀dọ́ yóò máa ní pírọ́blẹ́mù eh, alimadiyu so wọ́n ní ìjà àti makíni tí ó rọgbà mọ́ alimadiyu yẹn so an ali radiyallahu anhu. قال كنت رجلا مذاء فاستحييت أن أسأل رسول الله صلى الله عليه وسلم لمكان ابنته مني فعمرت المداد ابن الأسود فسأله فقال يغسل ذكره ويتوضأ وللبخاري اغسل ذكرك وتوضأ وللمسلم توضأ وانضح فرجك agba ẹgba ọ̀rọ̀ náà wá láti sẹ́dí ọ̀dọ̀ Sayyidina Ali ọmọ Abi Talib ó ní òun jẹ́ ọkùnrin tó yẹ pé màdí ó máa ń jáde lára òun púpọ̀ jù madhaan ẹni pé màdí máa ń jáde lára òun púpọ̀ jù fastahiyetu an as'ala Rasulullah sallallahu alayhi wa sallam ó ní ojú wa ti òun kóun ó bi anabi sallam léèrè irú béèrè báwọn limakani ibniyatihi minni torí pé àna nànàbí sàlọ sàlám jẹ sí ọfẹ ọmọ ànábì sọkọ a máa bi ànábì léèrè ntọjọmọ kàmbá ojú ń tì lọ́wọ́ sọ fún al-Miqdad ibn Aswad ibi kó bóun béèrè òun náà wà ní jókòó ṣùgbọ́n ó sọ fẹ́ lómi kó wọn béèrè sọ̀ngbà tí Miqdad ọwa tóbi anabi sallam lànà ìbáni yaksilu dhakarahu wa yatawadda yóò fọ ojú ara rẹ̀ ẹni pé yóò fọ mọ̀dí yẹn kúrò lára rẹ̀ wa yatawadda yóò wá sí àlùwàlá mi lélẹ́yìí fi hàn pé mọ̀dí ìjáde mọ̀dí ó ń já àlùwàlá tí wọ́n bá lálùwàlá tẹ́lẹ̀ tí mọ̀dí yẹn bá jáde ó mú kí àlùwàlá yẹn kó bàjẹ́ so níbi ẹgbàwọ́ ọ̀rọ̀ mi nínú ọlọ́dọ̀ Bukhari irsil dhakaraka watawadda fọ ojú ara rẹ kó o sì ṣe àlùwàlá mi ibòmí tawadda wandah farjaka gbogbo ẹ̀ náà ìtumọ̀ wọn kan náà ni èyí ni pé màdíyìn ó fi hàn pé ẹ̀gbin ni ẹ̀gbin ni tó bá wà lára ẹ̀gbin ni tó bá wà ní aṣọ tó yẹn láti fọ kúrò lára náà pé òun tó ṣe àlùwàlá so àwọn ìdájọ́ tí ó rọgbà mọ́ ìdájọ́ madhi àti hadith yìí ni pé àfáàmù wa ní àwọn nǹkan tí máa ba àlùwàlá jẹ́ torí pé ọlọ́run ọba nígbà tí tó pa wá láṣẹ àti ṣe àlùwàlá ó dárúkọ àwọn nǹkan bíi méjì tí ó mú wa ṣe àlùwàlá míì àbí tí ó mú wa ṣe ìmọ̀ra míì ọlọ́ni aw jaa ahadun minkum minal ghaiti aw lamastumun nisa bọ́yá ẹ àbí ẹ tiẹ̀ fi ara kó ara pẹ̀lú obìnrin yín so ìfarakóra nǹkan méjì ló lè jáde nínú ẹ̀ àyídà mẹ̀dí àbí mẹ́ta alwadi almẹ̀dí àbí almẹ̀ní gbogbo ẹ̀ eléyìí lè ṣẹlẹ̀ tí ẹ bá fi ara kóra pẹ̀lú obìnrin sọ anabisa asalam sọ fi hàn pé mẹ̀dí yìí ó máa ń ba àlùwàlá jẹ́ ìdàkejì ó ní pé kí ni mẹ̀dí yẹn gan fún rẹ̀ àwọn àfáà ní sa'ilun omi ni yakhruju min ar-rajuli wal mar'ati àwọn míì ni ó máa ń jáde láti ara obìnrin àtọkùnrin ṣùgbọ́n ó kọ ètí wọ́n ń pe tobìnrin yàtọ̀ sí ti ọkùnrin ó sì máa ń jáde inda ṣáhàwà nígbà tí ọkùnrin bá tó bá ṣe ṣáhàwà obìnrin ẹni pé tí ọkàn rẹ̀ tó bá tó bá tó bá tó bá tó bá rò lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ yálà wọ́n jọ ṣeré àbí kúbla ẹni pé wọ́n jọ fi ẹnu kó ẹnu àti àwọn nǹkan míì tí ọkọ láyà máa ń ṣe so màdí yẹn ó lè jáde. Ya hamkallah. so anabi sàlọ sàlẹm ó ní kúlù fáhlin yumdi gbogbo akọ pátá ló máa ní màníyì máa jáde lára ẹ gbogbo akọ ṣùgbọ́n ó máa ń jáde púpọ̀ jù láti ara ọ̀dọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ àbí ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ ní ìyàwó so ó padà náà kó mọ ìdájọ́ rẹ̀ torí pé ìnira ni ó tí nǹkan bá ń jáde lára èèyàn ní gbogbo ògbà tí ó sì mọ báwo ni yóò ṣe ṣe sí so anabi sàlọ sàlẹm ìdájọ́ tó múra pé kérosíl èèyàn fọ màní yẹn kúò ní ara rẹ̀ kó tó di pé yóò ṣe àlùwàlá bákan náà ó dáa kéèyàn ní ìtìjú náà pa màdí màdí a kò ní wẹ̀ ìdájọ́ rẹ̀ náà ní àlùwàlá tó pé màdí yìí ṣùgbọ́n mani ò ní ó padà náà kí èèyàn ṣe àlùwàlà àmọ́ mani òun èèyàn ò ní ṣe àlùwàlà èèyàn ò ní ṣe èèyàn ò ní wẹ̀ so bákan náà ó dáa kí èèyàn kó ní tìjú kìí ṣe gbogbo nǹkan ni kìí ṣe gbogbo èèyàn lálẹ́ bi léèrè nǹkan nǹkan míì wà téèyàn ò ní lè bi ẹlòmíì pàápàá jùlọ láàrin bàbá àti ọmọ láàrin ìyá àtọmọ láàrin àfa àtọmọ kéwù rẹ̀ nǹkan míì wà tí ò ní lè bi àfa rẹ̀ léèrè bó tilẹ̀ jẹ́ pé inna Allaha la yastahi min al-haq ọlọ́run ọba kì í tijú òdodo so òdodo sì ni ìmọ̀ wíwá so èèyàn ní ẹ̀tọ́ àti tijú láti béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n nígbà míì ẹ̀ ń téèyàn ó bi léèrè nǹkan kan wà ní àárín wọn tó jẹ́ bí àlàkà bí èyí tó ṣẹlẹ̀ láàrin Sayyidina Ali àti anabi sàlá tó yẹ pé àná so èèyàn ní láti fún ní àjùlọ so èyí fi hàn pé àwọn náà máa ń wo àwọn náà máa ń dáná gẹ́gẹ́ bí Yorùbá náà máa ṣe náà ìdàkejì ni pé èèyàn lè ṣe tawkil èyí ni pé èèyàn lè fi. ìbéèrè rán ẹlòmíì kéèyàn ó sì wà lórí ìjókòó so kò sí aburú nù ẹ ala so a ó dùn lórí eléyìí báyìí ohun tí a sọ tó ṣe déédéé tọ́lọ́ àti ànábì rẹ̀ ọlọ́run bá kí ó fún wa ní ládàá yìí tá a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí jìn anglo fi hàn kìí ṣe tí ó máa ń fi sọ́wọ́ pẹ́ bí irinṣẹ́ ló jẹ́ fún gbogbo ẹ̀ tí máa ń lò so automatically nígbà tó bá parí iṣẹ́ tí ń ṣe yọ̀ọ̀yọ̀ kù kò sì ní wọ anglo yẹn àgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá ń ṣe kìí ṣe tí èèyàn máa ń wọ̀ láti ilé rẹ̀ kò sí nú ṣùgbọ́n bàtà nú ọ̀ṣọ́ ló ohun tí èèyàn sì níìdì ní gbogbo ògbà ni bẹ́ẹ̀ ni ráwà ní òun náà nú ọ̀sán lọ́wà ohun táwọn ẹlòmíì sì níìdì ní gbogbo ògbà ni fáwọn tábà máa ń wé so àti tu tu tu kó kó kó fọ kó pa fọ parí rẹ̀ kó tún wá dé padà gbàtí ọba tún ṣe àlọ́ àlámì kó tún tú tú tú kó tún dé padà ìdínú tọ́lọ̀ fi ṣe ìdẹ̀kùn ṣùgbọ́n tí ń lo hand glove ọwọ́ ọgbà tí ọba ṣiṣẹ́ ìgbà náà ni ó ń wọ amúlòdù ẹ̀ torí ìdí èyí wọn ò sí nínú ìdájọ́ bákan náà fìlà ò sì sí nínú ẹ̀ kódà àráwà ní irú ètò máa fi ń lé orí tí ó dàbí ìborùn ni òun gan ò nínú ẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n bá máa ń wé. Nam.

kò sí tó mú ìrun ẹ̀ kò sì ní ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ àyà mi bákan náà níbi tó ti yẹ kó ké ní sókè ọwọ́ ké ní jẹ́ẹ́jẹ́ lọ́wọ́ arántí yóò kàn tó gbóhùn sókè ọmọ kéwù rẹ̀ lọ ni kò sí nǹkan kan lórí ẹ̀ kò sí kò sí ìdájọ́ kankan lórí ẹ̀ ṣùgbọ́n ohun tí àwọn afáà sọ ni pé ẹni ọba kéwù nínú ìrun fatia àti sura for example níbi tó ti yẹ kó ké sókè ó ké sílẹ̀ àbí ẹni ó ké sílẹ̀ níbi tó ti yẹ kó ké sí òkè àmì ẹni ó ké sókè níbi tó ti yẹ kó ké sólè sí àmì òun ni pé wọ́n fi kíké sókè kọjá bí ìgbà tí èèyàn fi nǹkan kún nǹkan kíké sílẹ̀ bí ìgbà tí èèyàn dín nǹkan kù so níbi madhaba Imam Malik ni pé ẹni ó bá dín nǹkan kù ń bí òun yóò ṣe qabla salam ẹni ó bá fi nǹkan tó bá lé nǹkan fi nǹkan lé àmì tó bá tó bá ṣe ziyada yóò ṣe sujudu ba'da salam so irú yẹn ni ìdájọ́ yẹn tó lè wá ṣùgbọ́n àyà kan méjì kò sí àbúrò kankan náà. Witiri fún rẹ̀ gbogbo ìgbà tí alfijiri bá ti yọ èèyàn wítìrì ti ó ti kọjá ìrìn yẹn wítìrì alẹ́ lèèyàn kì í tó alẹ́ yẹn dẹ̀ ni ó lọ títí títí kó tó di pé alfajiri bá yọ nígbà tí alfajiri bá ti lọ wítìrì ti kọjá ìyẹn nìyẹn kò sí ẹ̀ẹ́lẹ́ kí wítìrì padà ṣùgbọ́n tó bá yẹ pé pẹ̀lú wítìrì èèyàn ní àwọn àwọn rákà tí máa ń ké lóru tó sì máa ń ké kùránì tó pọ̀ nú ẹ̀ ẹni pé yóò ṣe bí rákà mẹ́wàá yóò fi ẹyọ̀kan ṣe wítìrì àbí yóò ṣe bí rákà mẹ́jọ yóò fi ẹyọ̀kan ṣe wítìrì kò sí aburú nígbà tó bá tí òun bá jáde èèyàn ó ké tó bá pé mẹ́jọ ní máa ń kí tẹ́lẹ̀ tí ó fi kan ṣe wítìrì ọwọ́ mẹ́jọ ni ó ni ó ṣe kò ní kò sí wítìrì fún mọ́ now that means pé wúrì dídẹ́ ọmọ ń ṣe lóru kò rí ṣe kò sí aburú náà kéèyàn ṣe ní àsìkò tí oòrùn bá yọ anabi sàn sálàmù náà máa ń ṣe now ẹ̀yọ́ àti sọ. èèyàn ní ọwọ́ sọ́ọ̀tì. now ọwọ́ ìgbàgbọ́ àfẹ́sọ̀ wà lè pa. now ìgbàgbọ́ wa jẹ́ wá sáré wò ó pé wọ́n ló máa ń yọ ẹ̀sìn ọ̀tá sálàmù náà wà pa. ah rárá ẹ̀yìn ẹlẹ́yìn wo ti ó ti bàjẹ́ yóò sùn pẹ̀lú ẹ̀ náà ni ṣùgbọ́n èèyàn èèyàn èèyàn wọ socks ọ̀hún wọ́n á fẹ́ ṣe àlùwàlá ló wá bẹ̀rẹ̀ láti bọ́ ló wá rántí pé à òun mọ̀ lè fi ọwọ́ pa o kò sábúrú kó kọ̀wọ́ padà kí o fi ọwọ́ pa ṣùgbọ́n èèyàn bọ́ ó fi kalẹ̀ ó wá sùn eléyìí òun nígbà tó bá jí ó ṣe àlùwàlá mi ni léè pé wàhálà ìsàlẹ̀. ẹgbẹ́ abẹ́ bàtà èèpẹ̀ ní máa fi ní máa ń ṣe àfọ̀mọ́ rẹ̀ ìwọ́n fi gbo èèpẹ̀ ó ti tán alas ẹ ó ti mọ kò sí ní ní ìgbà alex náà. bá àwọn socks máa lè jẹ́ pé light bá wọ̀ ẹ́ máa rí skin ẹsẹ̀ yìí. silk náà nìyẹn ó ní silk tá a sọ̀rọ̀ bá. ọ̀dọ́rọ̀ àwọn ohun ènìyàn máa lò tí wọ́n fi. ṣe fi ọwọ́ pa. rárá àdẹ́ ńgbà tó sọ̀rọ̀ pé kúf awọ lòun ṣùgbọ́n àdìsí wa lórí jawrabayn jawrab ni ó ní socks ní èdè Lárúbáwá jawrab wánú àdìsí ó ní socks àwọn náà ń lò lásìkò tiwọn náà àwọn náà ń lò ó lè jẹ́ pé wọn ò máa ṣe èyí tó wà fáǹsì gẹ́gẹ́ bí tiwa lónìí ṣùgbọ́n àwọn náà ń lò pàápàá jùlọ wọ́n ń pè ní tasahin wọ́n ń fi wọ́n ń wọ̀ torí òtútù ni tó dàtẹ́ fẹ́ ẹsẹ̀ wọn fi gbóná so ẹ̀yìn pé àwọn onídìí àti lo etí tó wà hàn lóòótọ́ àwọn abáni èyí tó bá pé èèyàn ó máa rí ẹsẹ̀ ara èèyàn lè fi èèyàn ní fọwọ́ pa. ẹ jẹ́ kò béèrè ìrora pẹ̀lẹ́ kan tí wọ́n ń sọ̀rọ̀ pa láwàní so láwàní yẹn ṣé láwàní tí àwọn máa ń gbé tó máa fi borí tó máa ń gbé lásán ní àwọn máa dé fìlà tó máa torí bìtì rẹ tó dé fìlà tó gbé láwàní tó lè fẹ́ ṣàlàyé wọ́n fọwọ́ pa kìlá ẹ̀ lọ́wọ́ pa bọ̀. ìtàwọn lọ́ba ń ta kò sí ìyọnu gbogbo ẹ̀ kankan náà ni ìdájọ́ owó ráwà ní náà ni orí lówó ẹ mọ́ orí ìfìlà lówó ẹ mọ́ kò sá kò sí ìyàtọ̀ nínú ẹ̀ owó ẹ ráwà nínú ẹ̀ nítorí pé alghaya aims and objectives ni pé ìdẹ̀kùn so tá a bá nítorí pé owó ẹ pẹ̀lú fìlà nǹkan kan náà ni ó láti tú ráwà nìyẹn yóò sì fìlà ẹlẹ́kùn tó fọwọ́ pa orí ẹ̀ so a rí i pé ìnira ń bẹ níbẹ̀ so ìdẹ̀kùn náà ṣe so this way tí wọ́n fi sọ pé èyí tí wọ́n máa ń wé bí ìborùn èèyàn ní ìdí àti fọwọ́ pa orí ẹ̀yẹn láti sífìlà rẹ̀ tí ó tí ó sì náà wàhálà ìsìlámù. kí ló dé tó fi bọ́ kí ló dé tó fi bọ́. so ìbéèrè yìí ni pé ẹni ó ti ṣe àlùwàlá tó sì fọwọ́ pa kófì rẹ̀ ó lálùwàlá ṣùgbọ́n kò tí ì kírun àbó tí ẹ kírun àlọ́ ara ẹ lò tí ìjà ó wá fẹ́ kírun míì ṣé tó bá bọ́ kúfì yẹn ẹ tó bá bọ́ kúfì yẹn àbí sọ̀ksẹ̀ lẹ̀ ó lè kírun àbí ó ṣẹ̀ṣẹ̀ wá fọ ẹsẹ̀ ni kò nídìí àti fọ ẹsẹ̀ rẹ̀ mọ́ kò sì nídìí àti fọwọ́ pa orí ẹsẹ̀ rẹ̀ ó ti ní àlùwàlá tó pé ó lè fàlùwàlá rẹ̀ kírun ṣùgbọ́n kò wá ní ele kò wá ní fọwọ́ pa socks yẹn àbí fúnfin yẹn nígbà tó bá wọ̀ ó dìgbà tó bá tún ṣe àlùwàlá mi tuntun. ilé ìjọ ibi tí àwọn àgbà ń lò ọkọ̀ tí ó lè wà pé kékeré ó wé no àwọn ọwà ọwà lórí lọ applicable fáwọn obìnrin náà àwọn náà ní irú nǹkan míì tó máa ń wé léyìí tó bá yẹ pé wọ́n bá pin ẹ̀ papọ̀ tó yẹ pé àti tú gbogbo kíní yẹn yóò nira àwọn náà lè fọwọ́ pa orí. Um, kò sí tó bá lọ àlá rẹ̀ ògbé lásán ni ẹ kò sí tó bá lọ àlá rẹ̀ àfi wọ́n pé nígbà tó ń tò pé àwọn kàmárù kàmárù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pọ̀ gbọ́ ẹ̀yìn oorun ti